وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل في هديه صلى الله عليه وآله وسلم إقامة ما في صلاة القصور سيدي الأربعة كثف يكسف كثف إذا في صلاة قامت sínú kàkà bẹ́ẹ̀ náà ni xasafa yaxsifo xasfa nígbà tí nǹkan bá pamọ́ sí nǹkan sínú nǹkan mìíràn ṣùgbọ́n tẹ́lá àhàndín méjì lárúbáwá wọ́n máa lo kásáfà wọ́n fi pamọ́ òye oòrùn sí ara òṣùpá wọ́n sì máa lo kásáfà wọ́n fi pamọ́ òye òṣùpá sára oòrùn àwọn náà ti mọ̀ wípé oòrùn onírìn àjò tó máa rìn bẹ́ẹ̀ náà ni òṣùpá ó ní ìrìn àjò tó máa rìn oorun ó máa ń yí lára ara rẹ̀ oorun á máa yí lára ara rẹ̀ ṣùgbọ́n òṣùpá òun máa ń yí po lára oorun nínú lílọ bíbọ̀ òṣùpá lára oorun àsìkò kan bẹ tó ti pé nínú ọdún yóò rìn débi wípé ara òòrùn yóò bo òṣùpá yóò rìn débi pé ara òṣùpá yóò bo òye òòrùn èyí tí ọjẹ́ bí bo òye òòrùn òní wọ́n pè ní alùpùpù èyí tó sì jẹ́ bí bo òye òṣùpá òní wọ́n pè ní alùpùpù eléyìí báyìí tó máa ń wáyé ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí àpẹnu láàrin àwọn olùmọ̀ nípa pé òṣùpá máa yípo láàrọ̀ òòrùn ṣùgbọ́n ìjẹ́ ilẹ̀ tó máa ń yí àbí kì í yí àbójú náà ló dúró sí díẹ̀ ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmẹ̀sìn Islam nípa ilé yìí arí nínú wa àwọn ẹni tí wọ́n gẹ́gẹ́ bí àwọn geography ti ti sọ wọ́n sọ pé ilẹ̀ ó ń yí kò dúró lójú kan náà a nínú àwọn olùmẹ̀sìn Islam àwọn ẹni tí wọ́n sọ ilẹ̀ kì í yí lójú kan náà ló wà eléyìí ò sínú tíẹ̀ rí eléyìí tó ṣe pé kò lè bí ìyàpọ̀ ẹnu wá lórí rẹ̀ nínú Al-Qur'an àti súnà Ànábì sallallahu alaihi wa sallam dípò báwo a sọ nìkan táfi máa ṣe fanfa àbí táfi máa sọ pé nìkan sínà àbí nìkan ọ̀hánà ètò yẹ kó yé kálukú wa òun náà ní pé kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa tí òrùn ó ń yí lára ara rẹ̀ nítorí pé al ọlọ́wọ́n bá ti àpèjúwe bẹ́ẹ̀ yẹn eléyìí tó fi hàn wá ipe òòrùn a máa yí bẹ́ẹ̀ sì ni òṣùpá ó ń lọ ó ń bọ̀ lára òòrùn kò sí ní lọ kọ́ máa bọ̀ lára òòrùn nítorí pé látara òòrùn ni òṣùpá ti ń gba ìmálẹ̀ ìmálẹ̀ tó bá gbà látara òòrùn ni lòun ń tàn fọmọ láti fi ríran ṣùgbọ́n ti ilẹ̀ eléyìí ìpín tó wá nínú alukur'an òun náà ni haqa'iq òun náà ni àwọn òdodo tó ti pé tó bá takò kò lè jẹ́ òdodo ṣùgbọ́n gbogbo níta bá ní tó bá ti takò kankan nu tó wà nínú alukur'an á gbé wá bá alukur'an ni alukur'an ni wọ́n ti dájọ́ lórí ẹ̀ ṣé jẹ́ nsọ àbí kò dọ́gba ìjátẹ́lẹ̀ ìbá yé wa á rí wípé kò sí ẹ̀rí kan eléyìí tó ti pé kò lè bí ìyapa ẹnu nínú alukur'an àbí sunna tọ́tọ́ ka sí pé ilẹ̀ máa yí ìlọ́fà làwọn olùmọ̀fẹsẹ̀ yapa ẹnu nípa ilé yìí báyìí ṣùgbọ́n kò sí ìyapa ẹnu láàrin wọn nípa pé ilẹ̀ rogodo lọ́wà kí wá sí rogodo bí bọ́ọ̀lù rogodo bí ẹyin bẹ́ẹ̀ nílẹ̀ wà wal arda ba'da dhalika dahaha wal arda ba'da dhalika dahaha ayọ̀ kúránì fi hàn pé ilẹ̀ kó tilẹ̀ jẹ́ pé rogodo ni ṣùgbọ́n àgbọn àbíkánú rẹ̀ ó tóbi ju bìkan lọ ó dàbí ẹyin so ṣùgbọ́n ìjẹ́ ń yí àbí kò yí ìjẹ́ ń yí àbí ò yí apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé ń yí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn afọ́nìjọ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ nípa geography wọn ni wọ́tẹ́rọ̀ jìbáàlà ọlọ́run bá sọ pé wọ́tẹ́rọ̀ jìbáàlà tahsabuha jamida wa hiya tamurru marra sahab tahsabuha jamida wa hiya tamurru marra sahab wọ́n gbé wàá àwọn àpáta àwọn òkè ńláńlá Wa lérò ipe ojú kan náà ni wọ́n dúró sí wọn ò dúró sójú kan náà o wọ́n lọ nílé lọ tí ẹ̀sùn òjò máa lọ sunna Allah alladhi atqana kulla shay. àwọn olùmọ̀mí wọ́n sọ pé rárá àyà yẹn kò tọ́ka sí kò tọ́ka sí pé lẹ́ẹ̀ máa yé nítorí pé ń tọ́ka sí tí ó ní níjọ́gbìndà òkè àmọ́ torí àwọn ẹni àkọ́kọ́ àwọn sọ pé rárá thumma latarawunnaha ayna al-yaqin ìmà tó dájú tó múnádóko òní ọ̀sẹ̀lẹ̀ sí kálukú tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmù kò sí tàṣàbò àwa lérò wípé kò sí wàá lérò wípé jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmù gbogbo tó rí ọ̀dọ̀ lójú ni alákùlẹ̀ ha tí wọ́n bá sọ pé yí la ishkal tí wọ́n bá sọ pé kò yí la ishkal torí pé kò ní í ṣe pẹ̀lú ìmánì rẹ̀ pọ̀ wàlìjánà àbò ní wàlìjánà nítorí pé àwọn àyà tó mú wa tó lè tọ́ka sí ìyàpọ̀ ẹnu bẹ lórí pé ṣé ń tọ́ka sí pé lẹ́yìn ni àbí lóyè. alukosuf táwọn ń sọ̀rọ̀ rẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú wípé òye òrùn ó sápamọ́ nípa pé ara òṣùpá kò eléyìí a máa ṣẹlẹ̀ ní ìgbà tó lọ́wọ́ bá bá fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan rí nínú ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa ọjọ́ tí lè ṣẹlẹ̀ sí ó ti dé di ọjọ́ tí ọmọ anabi ibrahim ọmọ anabi muhammed sallallahu alayhi wa sallam tó ń jẹ́ ibrahim tó ṣaláìsí ọjọ́ yìí ni òye òrùn ńlọsàpamọ́ àwọn èèyàn wá ń sọ ọ́ká sẹ́mi kó àwọn èèyàn ara ń táwọn máa nánu kọjá ìpè nǹkan tí wọ́n bá ti rí àwọn òní ṣèwádìí ìjìnlẹ̀ nípa rẹ̀ kó tó di pé wọ́n máa sọ àsọlé lórí ẹ̀ wọ́n ń sọ ọ́ká wípé òye òrùn ọ̀sà déédéé sàpamọ́ lónìí àyàfi nítorí ikú ọmọ anabi muhammed sallallahu alayhi wa sallam kò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yé ṣe torí ikú rẹ̀ ló sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. láyé òní a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń fún àwọn èèyàn níròyìn nípa tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ wọ́n ti máa sọ fún wọn sílẹ̀ kó ṣe é ṣe nígbà báyìí sígbà báyìí o kó jẹ́ pé òye òrùn yọ sàpamọ́ àbí kó jẹ́ pé òye òṣùpá yọ pamọ́ kódà gan precisely lágbọn bíbá àti bíbá àti bíbá ìláyé ni wọ́n ti rí so láyé òde òní nígbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni bó ṣe máa ń rìn à sẹ́yìn pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní já tíkẹ́ẹ̀tì wọ́n á máa travel lọ sábà bí wọ́n ti ní òye oòrùn yẹn yóò ti pamá ẹni tí ó wọ sinmi ẹni tí ó wọ skẹ́ẹ̀tì ẹni tí ó rí ìhòhò lọ síbẹ̀ ló kọ́ yí pé ìgbà tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ àwọn fẹ́ kó sojú àwọn oníkálukú á kó kámẹ́rà lọ àwọn ẹni tó lọ dúró sétí òkun á dúró sétí òkun nítorí pé that very exciting moment àwọn fẹ́ yà sẹ́ńtò tiẹ̀ káwọn náà máa ṣe nù ọ̀pọ̀lọpọ̀ náà nínú àwọn mùsùlùmí iná ní irú rẹ̀ ṣẹlẹ̀ sí ọ̀ṣẹlẹ̀ nílùú wọn níbi tó wà ó sì rí pé irú rẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Allahu akbar min qablu wa min ba'd wọn náà wà ló tóbi jù ṣáájú kí ṣẹlẹ̀ wọn tó ṣẹlẹ̀ náà ló sì tóbi jù lẹ́yìn rẹ̀ sẹ́ńtò torí ẹ eléyìí báyìí iná ní tí wọn fẹẹ sàlàyé fún wa lónìí báyìí. Al-Imam Ibn Al-Qayyim ó ní lamma kasafat ash-shams ní ìgbà tí òye òrùn tó sá pamọ́ láyé anabi sallallahu alayhi wa sallam kharaja ila al-masjid musri'a anabi yára lọ sí masjid ọ yára lọ sí masjid tó à ń táwọn náà máa ṣe nù tírò ẹ bá ti ṣẹlẹ̀ a máa yára lọ sí masjid eléyìí ló túmọ̀ sí pé kò sóore láwùjọ táwọn mùsùlùmí bá wà tí ò sí masjid kò sóore ní gbogbo àwùjọ tí mùsùlùmí bá wà tí ọba sí mẹsìtì kò sóore ní gbogbo àdúgbò tẹ̀ ń gbé tí ọba sí mẹsìtì torí ẹ̀ ọyẹ kémi pẹ̀lú wọn àti òun kájọ ní ìyànjú dáàbà gbà láti rí pé kí mọ́tíláṣí ó wù ní gbogbo ibi tí ọba sí mẹsìtì. àmì dáadáa òun náà ní kí mẹsìtì ọwọ́ wà ọ wà níbikíbi ó tún wá dáa púpọ̀ ìpè tí mẹsìtì yẹn bá wà tí wọ́n máa ń pèpè fún sọ̀lẹ́ nítorí pé ìpèpè fún sọlẹ ọ̀nbẹ nínú tó máa mú kí ààbò kọfẹ fún àwọn èèyàn ní gbogbo àwùjọ tí wọ́n bá wà àkọ́kọ́ ni pé ńgbà tẹ́ ń pèpè fún sọlẹ àṣetọ́ni kò ní dúró nítòsí nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọlẹ àṣetọ́ni ọ̀tà yóò máa wá hu yóò máa pariwo nítorí kọ́ má bàa gbọ́ ìpè fún sọlá tiẹ̀ torí yọlẹ́nu ń dàlámù òní padà wá ó tẹ bá parí pípé fún sọlẹ́ títí tẹ́ tún fi bẹ̀rẹ̀ ìkọ́ọ̀mà nígbà tẹ bá tún ti bẹ̀rẹ̀ ìkọ́ọ̀mà yóò tún túlẹ̀ yóò tún máa pariwo títí dàbí wàá bẹ̀rẹ̀ sọ́lá àsìkò náà ní sẹ̀rẹ̀ wàá bẹ̀rẹ̀ yọ ọmọ wa mú ni rántí gbogbo níta àti rántí tẹ́lẹ̀ ní ìgbà tí ọlọ́wọ́ bá tó àyà kalẹ̀ ní suratul hujurat ya ayyuhal ladina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo nígbà tí kò kéèyàn tó bá gbèrò yìí kan wá bá yín ẹ máa ṣèwádìí o ẹ máa ṣèwádìí nítorí pé agbóyè sọ yìí pọ̀ nínú àwọn èèyàn àwọn olùsòrò wájú pọ̀ wọn ti pàpọ̀ wọn pọ̀ nínú àwọn èèyàn àwọn aforí àwọn èèyàn gbárí ara wọn pọ̀ nínú àwọn èèyàn tó máa wa bọ̀ tó yiri rẹ̀ wò ó ṣeéṣe kọjá pé pàǹtí tẹ́lẹ̀yìn ti ahọ́n rẹ̀ kó yóò bí ẹsẹ̀ fún ìwọ náà nípìn nínú rẹ̀ tó bá di lọ́la òkè yà á. أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين كما بواتر أيمان tẹni tó ṣe pé yọ ṣà ìdá sáwọn èèyàn kẹ padà máa wá kábàámà nígbà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkè yá àmà àti láyé bí gan tú ọ̀pọ̀lọpọ̀ máa kábàámà láì o. sàbí yẹn ọwọ́ àtúntò fún àbísọ̀ lọ́wọ́ àtúntò fún àwọn ará yẹn gbogbo wọn ti di o wọn ò islam mọ́ wọn ò islam mẹ́wọ̀ wọn ni bẹ́ẹ̀ àbísọ̀ lọ́wọ́ wọn ara ẹ̀já dúró dàsùrà sínú àwọn orí ńlá tí ń bẹ́ẹ̀ nù ká pèpè fún sọ̀lá sùn ẹ̀já dúró dàsùrà kí ló dé wọ́n nítorí pé tá a bá dúró di àsùrà tó máa fi lè pèpè fún sọ̀lá eléyìí ọjà àmì ìpè mùsùlùmí sì ń bẹ́ẹ̀ nù wọn sísọ tí wọ́n sọ pé wọ́n ti di kèfèrí hùn àjẹpẹ́rọ̀ ìwà ń wára ọ̀dà ìwà ń wára ọ̀dá kéèyàn onífàyà kéèyàn onífọkàn kéèyàn onífarabalẹ̀ orí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pọ̀ jù. wọ́n sì dúró tí bá rọ náà á ilẹ̀ onígbè máa ń ṣà wọ́n. gbàtílẹ̀ máa wọn bá gbọ́ tí wọ́n ń pèrò lọ́tún àti lọ́sì Allahu akbar Allahu akbar á. lágbájá ló sọ pé gbogbo wọn ti tẹ̀kẹ̀ fẹ́ rí. kò dọ́dọ̀ wọn jíṣẹ́ fún wa ẹ̀rù lọ́ba lọ́nà tó fi padà wá sọ fún àdàbí sọlá àti sílẹ̀ fún wọn ti fi Islam sílẹ̀. kánábì náà wá jẹ́ kó wà wàrà níbi tiẹ̀ kó ti rán ni lọ pa wọn sábà di pa pa aláìṣẹ̀ láìmọ̀ tó bá wọn sábẹ́ ti wọ́n tó ń pèrò wọn padà wá bá nàbì sọ̀rọ̀ bá àdìsọ́nà mi ní tí wọ́n mú wọn ròyìn kò rí bẹ́ẹ̀. kí ló ń fẹ́ lò ń bẹ̀yẹn ohun tá a fẹ́ lò ń bẹ̀yẹn ni wípé ìwà tí àwọn sábẹ́ gbọ́ pé wọ́n pèpè fún sọ̀dà wọ́n mọ̀ pé mùsùlùmí ni àwọn èèyàn yìí mùsùlùmí sì ń bẹ láàyò ọ̀yà pàtí ìròyìn tí wọ́n mú wá bá nàbì sallallahu alaihi wasallam káyanu nínú orí tó wà ń bẹ ní wípé gbogbo nǹkan pátá tó fi dórí nǹkan bọ̀rọ̀ gidi tí ọ̀sẹ̀ mi lára rẹ̀ tó bá fi lè gbọ́ ìpè tó pè fún sọ láti yẹn yóò jẹ́rìí fún ọ tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ àkèyà kọ́dà tó fi dórí àwọn àlùjẹ̀nu wọ́n jẹ́rìí fún ọ tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ àkèyà torí ẹ̀ sẹ́lẹ̀ máa mú la fẹ́ ṣe abẹ́nijọ́ máa pè wọn. náà torí pé Umar ibn al-Khattab radiyallahu anhu lẹkùntù mọ ẹdínà tí o bá sì tó lórí tí mo jẹ ni ìbá máa pèpè fún sọlá torí ẹ ẹni tí wọn máa pèpè fún sọlá ọyẹ kó lóhùn kó lóhùn torí pé ohun rẹ yẹn gángan fúnra ara rẹ maqsidun min maqasidi sharia síbẹ̀ yìí náà rí eh, Abdullah ibnu Zayd ibnu abdi rabbihi tó ṣe ń pé ọlọ́run ọba fi bí wọ́n ti máa pèpè fún sọ̀lá ti hàn lójú oorun. ó ní ẹni tó sọ fún mi yẹn fàmákàtà ọ̀yìnrà bàáyìdìn kò pẹ́ sígbà tó sọ fún mi bá ti máa pèpè fún sọ̀lá lọ́ba tó ní jẹba tó fẹ́ ṣe kọ́mọ báyìí ṣe máa ṣe nì. subhanallah islam ti dáa jù ẹni tọ́lọ́run fi hàn ní o òun àjíṣẹ́ fanabi sọlá àti pé mọ sẹ́wọ̀n pé kéésà ànábì lò pé mọ lálà tí mo rí tí mo rí ni ànábì ni mọ bọ. kótó dákẹ́ Umar náà bá dé ó ní wàlláhi ntí ń wí lẹ́nu èmi náà rí lójú oorun lánàá. a anabi ni la'allaha ru'ya khair a alatọ dani. torí ìwọ abdullahi bin zayd bin abdulrahman nítorí wọn abẹ ní sinipé wí ń tọ́ lórí tí wọ́n sọ fún ọ lójú oorun wí fún bìlà. fa innahu anda sawtan mink nítorí pé ohun rẹ̀ ń rìn ju tiẹ̀ lọ. subhanallah kọba akẹ́kọ̀ọ́ rí kọ́ yarí kékeré what ẹ copyright fa tòjúmọ́ anabi sallallahu alayhi wa sallam gba sọ fún sami'na wa ata'na. tẹ̀lé ìtumọ̀ sí pé àwọn bàbá bàbá wọn ń gbìyànjú oníkálukú sì fẹ́ ṣiṣẹ́ kan tó fi rí àlìjáná ọlọ́wọ́ bá wọ ọlọ́mọ tẹ̀lé wọ̀ wá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń dàgbà nídìí iṣẹ́ ọlọ́ọ̀tẹ̀ǹṣe ẹ máa gbìyànjú láti pàtì fáwọn ọmọọtẹ́sí lẹ̀ kí ẹ máa tara wọn máa bò lẹ́yìn yóò ṣe rí nítorí pé gbogbo àgbàlagbà tí ọba lẹ́yìn á àtúbọ̀tán ọ̀daràn dáadáa lẹ́yìn sẹ́yìn nísì ó sì dájú pé ìgbà tẹ́ fi di nǹkan mú òòrè pọ̀ àmì ẹ̀tún máa fi lé àwọn ọmọ lọ́wọ́ náà ni tọ́lá àwọn ọmọ ni wọ́n jẹ́ ọ̀pá kùtẹ̀lẹ̀ ẹ̀dí káwọn ọmọ pè ká máa gbọ́ tọ́mọ bá pèpè fún sọ́lá ẹ̀dìmú tọ́mọ bá kéré díẹ̀ gbàgbé ọmọ mẹ́wàá ọmọ mọ́kànlá kò síbi òsè máa pèpè fún sọlá sẹni tí ń mọ̀ pé tani pèpè wọn kọ ọmọdé àbí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn àwọn máa ń fẹ́ láti wò pé tani tani ti ń ná kí ló rẹ̀ hm? wo ni ẹlòmíràn wá ti sọ láti rí yọ wá bí wá yọ wá díẹ̀ díẹ̀ díẹ̀ masaji sẹ́yìn pé lọ́síwájú ń bẹ́sìn ọlọ́ lọ́síwájú ń bẹ́sìn ọlọ́ torí ẹ̀ ló jẹ́ pé àwọn ọmọ kéékèèké ẹ̀ máa tírèn wọn ẹ̀ máa tírèn wọn tó bá wọn ní ọ̀sẹ̀ kù tó táwọn bá ti mọ̀ nípa ẹ̀sìn wàláhì balẹ̀ ọkàn ní gbogbo ẹni tí máa lọ nínú àwọn àgbàlagbà. tọ́ àdébí sallallahu alaihi wasallam yára lọ sí mẹ́sìlẹ̀ fẹ́ẹ́sì ẹ̀ẹ́n lẹ́ni tí ó ń bẹ nínú bẹ̀rù bẹ́ẹ̀ ni àti ní bẹ̀rù nítorí pé báwọn kan náà ti ṣe rí inú báwọn èèyàn kan ti ṣe rí inú tójú oṣù dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n ní hàdá àrídùn mọ̀ntẹ́rùnà wọ́n lè sùn ojú yìí báyìí òjò lọ́lọ́run fi rọ̀ fún wa àti ntọ́nà bá ti ti ládùn pé yọ jẹ́ ìparun wọn nù ìdí inú ló gbọ́ náà àdìsá nàbì sallallahu alaihi wasallam bá rí tó oṣù ọkàn tó balẹ̀ òjò náà ló sún fún wọn àwọn bá ní àná òjò ló máa rọ̀ àti parun ló dé. níta wàá rí tá à ń lọ gbé kámẹ́rà nù o mọ̀rọ̀kọ́ ẹ fura mọ̀rọ̀kọ́ wọn ti wọnú tẹlifíṣàn rí lásìkò tí nǹkan ẹ bá ń ṣẹlẹ̀ orí táwọn èèyàn gbé kámẹ́rà àwọn òyìnbó wọ́n lè ti odidi Amẹ́ríkà Europe nǹkan kan kó wọn mọ̀ bọ̀ wá Egypt pé bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ wọ́n wá tó sétí òkun ní hòhò náà lànà bisalòlá àti sọ pé tó bá jẹ́ pé ẹ bá nímọ̀ nípa tẹmí náà mà ní ìwọ̀nba díẹ̀ lè ba máa rẹ̀ ẹkún yóò bá ti pọ̀ jù kí ni dùn yàn nù gà ṣẹ̀dá kò kí ni dùn yàn nù àbí kọ́nà ó dùn wà nù kọ́nà ó dùn wà nù lọ́ọ́ ẹ̀ka máa ṣàdúrà àmọ́ tí èèyàn bá mọ̀ pé ewu ti ń bẹ lẹ́yìn ikú wàhálà ojú kú lọ ìwọ̀nba lèèyàn rẹ̀ torí ẹ̀ anábì wọn yára lọ sínú fúláṣí lẹ́ni tẹ́rù yọjú rúrin dá kò tiẹ̀ ní dúró má sọ mára yọmọ sẹ́ni tí ń yára lọ sí mẹ́sìgìd. wọ́n ní níjọ́ tí kùsùfù yìí ṣẹlẹ̀ kùsùfù tó ṣẹlẹ̀ láyà nàbì sọ́lá ẹ̀yọ̀ kan ṣoṣo ní kòkó méjì. ṣùgbọ́n àrí bí àwọn olùmọ́títí máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tábà wò sọ̀híhì mùsùlùmí lásán tó bá farabalẹ̀ kábàbù kùsùfù. irú àwọn oríṣiríṣi ọ̀nà sábì sọ́kọ́ ànábì ṣe kùsùfù sọ́kọ́ ṣe sọ̀lá bó láti wá sí sọ̀híhì muslim nípa kése dọ̀ìfù muslim sọ̀híhù muslim walhamdulillah muslim ò ní dọ̀ìf àbí òye wa ẹ̀ wọ́n ló ní dọ̀ìf náà ẹ sọ̀rọ̀ síbi <laughs> àti sọ pé mi sábà ti ń kẹ́kọ̀ọ́ láyé sábà ti ṣèbéèrè ọ̀dáhùn nítorí ọ̀fẹ́ wí ọba àmọ́ ṣe déédéé síbẹ̀ kọ́ náà là ń kọ́ èwo ló ní dọ̀ìf náà sunan wo Abu Dawud oní da'if An-Nasa'i oní da'if At-Tirmidhi oní da'if Ibn Majah oní da'if ṣé Abu Dawud náà ló tún kọ da'if náà èyí sọ wò ṣé Nasa'i ló tún kọ da'if èyí sọ wò ṣé Tirmidhi ló tún kọ da'if èyí sọ àwọn kan kọ sunan sunan sunan sunan sunan wọ́n ti fi ti kálukú ti dárò kọ rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ tó dé lẹ́yìn kẹ́bi Sheikh Al-Albani rahimahullah olówó pín tíransi méjì wọ́n ní sọ̀híhù sunani Abi Dawud lẹ́yìn náà dọ̀híhù sunani Abi Dawud ha rahimahullah rahmatan wasi'a wa ghafara lahu ma qaddama wa akhkhar hakikatan xidimati baba yẹn ti fún wa ọ̀pọ̀ gan àfi kọlọn ọba àforíjì kọba akẹ kọba akẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàhálà kékeré kọ́ làwọn èèyàn máa ń ṣe tọ́wọ́ ń ka àwọn akótópò súnà ni kó tó ń ma èwo ló lè lò èwo ló lè lò wàllá ó ti wàhálà débi pé ó ti àlùmọ́ọ́nì tó fi ṣe wàhálà sí ìdá sí rere ṣùgbọ́n nìsín bàbá yẹn rahimahullah gbogbo tíra ló mú lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan hadith kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ètò bá jẹ́ sahih òfin sínú sahih ètò ìjọba ọ̀hìn òfin sínú ọ̀hìn lọ́nà tí ó fi rọrùn fún wa ètò láti máa sàríyànjiyàn lọ́nà tí ó fi rọrùn fún wa láti mú wọn lò sẹ̀sìn lọ́nà tí ó fi rọrùn fún wa láti mọ̀ pé léyìí lẹ àlè lò láti fi sẹ̀sìn ẹ dákú kí ló tó kù káma sí lọ́n lọ ni ṣé nígbà tí ìmọ̀ yẹn wá pọ̀ tá a sì ríran sígbà náà là ń sin lọ́n jù ni àbí nígbà táwọn èèyàn sì ríran tó bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nísìn jìdáàlú ti pọ̀ jù fáńfà ti pọ̀ jù bẹ́ẹ̀ náà sì ni bó ti ṣẹlẹ̀ nínú àwọn tó síwájú nu wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'athumul bayyinah ọlọ́dà kò má ti tù wá bẹ́ẹ̀. sùrẹ́ ló ti jẹ́ pé kéde ká kọ́ mọ̀ kọ́ pọ̀ ká máa wá dájọ́ ká máa fi ṣiṣẹ́ kó lè bàa jẹ́ ìbàlẹ́jọ́ fún wa lọ́la gbẹ̀dẹ̀ àwòkè àmọ̀ wọ́lá ìfẹ́ sọ. àmọ́ díẹ̀ tá a bá kọ́ ká máa lò. náà ni wọ́n ti wá nínú ásà wípé kí ni zakatul ilmi al zakatul ilm al-amal zakama oníkéyìn wọn máa fi ṣe wà o. tọ́ anábì sallallahu alaihi wasallam yára lọ sí masjid àsìkò tí kùsùfù wá ṣẹlẹ̀ ó jẹ́ ìgbà tí òun ṣẹ̀ṣẹ̀ yọ ẹni kùsùfù yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ náà ala miqdari rumhayn òòrùn yẹn ńgbà tó yọ òdiwọ̀n tó fi gbéra sókè ojú ọkọ̀ méjì lọ ojú ọkọ̀ méjì lọ ọkọ̀ àkọ́kọ́ ọkọ̀ kejì yẹn ni pé kò tí ì rìn jìnnà ní ojú sánmà tí kùsùfù yẹn fi ṣẹlẹ̀ bí ká sọ pé òun yọ láago méje okùn kọ́tà kùsùfù yẹn wáyé láago méje gérégé láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí bàtà òun yọ ni kùsùfù ṣẹlẹ̀ tọ́ sásìkò yẹn tá a lè ṣe sọ́láàtì àbá lè ṣe sọ́láàtì náà ẹ̀hẹ́n tóòrùn bá ti yọ láàrin ìgbà tóòrùn yọ sígbà wo la ti bẹ̀rẹ̀ sí ní ti sọ̀látù dúhà tóòrùn bá ti gbéra lódì wọn ọ̀kọ̀ọ̀kan lódì wọn ọ̀kọ̀ọ̀kan ní ìsìn wọn tí wọ́n á sọ pé òdì wọn ọ̀kọ̀ méjì ó túmọ̀ sí pé àsìkò yẹn a lè ti sọ̀látù náà ọ̀dà káyí pé àsìkò tí kùsùfù yẹn ṣẹlẹ̀ ó jẹ́ àkókò tọ́lọ́wọ́n ọba tó ní ká má ṣe sọ̀láàtì nínú ẹ̀ kẹ́ bó ṣe wá lórí ahán nàbì sallallahu alaihi wasallam bí kápásìkò wo ni náà rí. ìgbà tán ni pàtó òrùn bẹ ní àtàrí àsìkò míì lẹ́yìn sọ̀láàtì àfọ̀ tọ́ba pípa náà lọ sẹlẹ̀ tá a lè ṣe sọ̀láàtì kòsó bàbá àlè ṣe àlè ṣe nítorí pé sọ̀láàtún zaatu sábàb sọ̀láàtún zaatu sábàb sọ̀láàtù tó ní sábàbí ni sọláàtì tó bá ti ní sábàbí a lè ṣe nígbà ní gbogbo ìgbà nítorí tí ẹ bá dúró pé ó dìgbà tí magrebu bá dé sáàtún rí kùsùfù gan mọ́ àrí kùsùfù má. àmọ́ ẹ̀dùn tó bá jẹ́ ike ìyínà tó kó mú kọ́ ìmọ̀tò bọ̀hírọ̀ nígbà tó rùn wà látàrí wa gangan tí kùsùfù yẹn ṣẹlẹ̀ làbá bẹ̀rẹ̀ sọ̀látò kùsùfù ìgbà wọn látò kí sọ̀látò zuhur. sẹ́kura torí pé nígbà tí òòrùn wà látàrí wa sí ìgbà tí zawali shams ọ̀sẹ̀lẹ̀ ó lè mọ́tò ṣẹ́jú márùn lọ. sọ̀látù kùsùf ta fẹ́ sàlàyé rẹ̀ ńgbò lá parí ẹ̀ ńgbò lá ti sọ̀látù ọ̀gbọ̀n torí ẹ̀rọ eléyìí wọn àrò àti sùúrù ṣẹ́jú márùn abẹ́rẹ̀ pẹ̀lú sọ̀látù ọ̀gbọ̀n tábà ti parí sọ̀látù ọ̀gbọ̀n abẹ́rẹ̀ pẹ̀lú sọ̀látù kùsùf. anábì sọ̀lá raka méjì péré náà ni sọ́mà sọ raka rákà méjì sẹ́bẹ̀yìn náà ti máa túmọ̀ rẹ̀ abẹ́ẹ̀ mà náà ọ̀dà gbogbo rákà méjì sálámà mélòó ni tó bọlọ tó gbogbo kálukú máa rákà méjì ṣùgbọ́n rákà méjì ọ̀tọ̀ lélẹ́yìí raka méjì sálámà kan ni o so àmọ́ rákà méjì ọ̀tọ̀ lélẹ́yìí Ànábì raka méjì wa. kámádé qara'a fil ula bi fatihatil kitab ní raka alákọ̀ọ́kọ́ kí fatiha wa suratan tawila ó tún wá ka súra kan tó gùn lọ́dọ̀ àwọn fuqaha wọn ni nahwan min suratil baqara sọ́dà bíi suratil baqara láti bẹ̀rẹ̀ dópin kẹ́ni ṣebí shabab lẹ́yìn shabab wọlé la. ṣebí shabab lẹ́yìn àbí ṣuyọ ẹyọ a kí lè ń ké so anabi sallallahu alaihi wasallam kabatiha wọn tún wá ka súra kan tó gún kódà bí suratul baqara anabi sallallahu alaihi wasallam kàkí wọn yẹn láka òkè gbogbo yẹn gbọ́ summa raka'a lẹ́yìn rẹ̀ lànàbí wa rúkú orúkú yẹn fa atala rúkú anabi pẹ́ ní ruku ọfẹ súnmọ́ gígùn súra tó ké lẹ́yìn fatiha. kẹsìlẹ yẹn ẹ béèrè pé kí ni wọn wí ń bẹ ẹsẹ máa jẹ kéèyàn kéèyàn gbàgbé ìmọ̀nà ẹ pé kí ni ń wí ń bẹ àwọn wa sọ fún mi pé kí ruku subhana rabbiyal azim bẹ́ẹ̀ náà lẹ́yìn máa سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم لما ويلو أبي سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده ما تباوي سبوح قدوس رب الملائكة والروح سبوح قدوس رب الملائكة والروح فاصبت ماوينا سا ثم رفع رأسه من الركوع lẹ́yìn rẹ̀ lànà bisalòlá àtẹnum agbórí sókè láti rògbò ọ̀. ọ̀sọ̀ pé sẹ́mi Allahu liman hamide rabbana walakal hamd. fa atala al-qiyam ànábi pẹ́ lórí dúró náà ó tún fẹ́ súnmá ọ̀rọ̀ ń bọ̀. so ọpẹ́ lórí dúró yẹn náà ṣùgbọ́n dídúró yìí oògùn tó ń ta lákọ̀ọ́kọ́ sọ ọwọ́ sọ pé lẹ́yìn ìgbà tó gbórí sókè ó ní sami Allahu liman hamida rabbana rabbana lakal hamd asitimaki rabbana walakal hamd allahumma rabbana walakal hamd gbogbo ẹ wá nínú sahihai orísun mélòó nù tọ ó sí pé ìmáàmù náà máa sọ pé rabbana walakal طبعا تقول سمع الله لمن حمد أرض تقول ربنا ولك الحمد أبي ربنا لك الحمد يتزوى ما ممكن لما زور ربنا أني تقول سمع الله لمن حمد أني تقول سمع الله لمن حمد أن تلك أديت تقول إذا قال سمع الله لمن حمد فقولوا ربنا ولك الحمد أسفه إمام الشافعي هو صفات تقول سمع الله لمن حمد تري صلوا كما رأيتموني أصلي أسفه رارا رارا tọ́lọ́tọ́ ló kọ́mọ́ra ìtumọ̀ ní sọ́ọ̀lì lè má mú la nabi máa ń ṣe gbogbo gbà ṣé yé wa ìgbì kan ló ti ṣe máa mú láti bẹ̀rẹ̀ sọ láti ti parí níjọ́ òní ẹ náà tó ti sọ láti lẹ́yìn Abdurrahman ibn Awf radiyallahu anhu láti rí gbọ́n mẹ́fà náà bí sọ pé sẹ́mi Allahu liman hamida lẹ́yìn imam tọ́ lẹ́yìn ìgbà tó ń nà rome tó ti sẹ́mi Allahu liman hamida rabbana wa lakal hamd anábìbá bẹ̀rẹ̀ sí ni tó o ó tó ka wọn lọ sí forí kalẹ̀ o wọn ka fatiha mi nígbà tí wọn ka fatiha tán wọn tún wọn ka súra mi tó náà tún gùn àmọ́ kò gùn tó suratul baqara suratu ali imran anabi kà ní ìdúró kejì yìí lẹ́yìn rúkú lẹ́yìn rẹ̀ lànàbì tún arúkú mi allahu akbar subhana rabbiyal azim òun náà gùn gẹ́gẹ́ bí súra tí wọn kà yẹn fún náà ti ṣe gùn ṣùgbọ́n kò gùn tó ti alákọ̀ọ́kọ́ torí pé alákọ̀ọ́kọ́ Suratul Baqara ni sura tó gùn jù náà Al-Qur'an lẹ́yìn rẹ̀ anábì tún agbórí sókè ó tún wá ní sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd lẹ́yìn rẹ̀ ló wá lọ sí foríkalẹ̀ ó wá foríkalẹ̀ ọpẹ́ ní ìforíkalẹ̀ ọfẹ́ dàbí gígùn ọ̀kan nínú àwọn súrà tí ó ní dúró méjèèjì tí ń bẹ nínú dúró alákọ̀ọ́kọ́ yẹn lẹ́yìn náà ó wá ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀kejì ó tún ṣe bẹ́ẹ̀ ó wá tún gbéra lọ síraka lẹ́ẹ̀kejì fi Allahu Akbar ó tún wá ka fatiha ó tún ka sura mi tó gùn ìyẹn Suratu Nisa ó ké ní dúró yìí ó rúkú ó tún pẹ́. سمع الله لمن حمد ربنا ولك الحمد وتوكا فاتحة وتوكا سورة من تتقون لي فاتحة إليه سورة المائدة lẹ́yìn náà ló tún wá sí sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd lẹ́yìn náà ló wá forí kalẹ̀ ó tún wá pẹ́ jọjọ nínú forí kalẹ̀ rẹ̀ kó tó wá di pé ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀kejì kó wá kàtàyà kó wá sálámà. rukú mélòó ló wà nínú rákà kọ̀ọ̀kan ìforí kalẹ̀ mélòó hàn riwaya mi rukú rukuru mélòó ló wà nù rákà kọ̀ọ̀kan ẹ̀yọ́ ìforíkalẹ̀ mélòó ọ̀dà gbogbo ẹ̀ rukú mélòó ló wà nù rákà méjèèjì yẹn ìforíkalẹ̀ mélòó ọ̀dà bẹ́ẹ̀. إذا فكان في كل ركعة ركوعان وسجودان ركوع méjì meji wà nínú rákà kọ̀ọ̀kan àti ìforíkalẹ̀ méjì. Àjẹ́ pé nínú rákà méjèèjì àti ìforíkalẹ̀ mẹ́rin àti masalatu kòsó àbá àti màbá yìí náà ẹ àti má àbá àti mà alhamdulillah sọlọ máa ní kọ ṣẹlẹ̀ àti màtáàtì àbá mà àti má àbá mà áá alhamdulillah àti má ọwọ́ akúkà bẹ́lọ̀ ńkọ́ náà jẹ́ sí sòtírò ẹ̀ bá tẹ̀lẹ̀ á sáré lọ sí masjid tó bá tètè káyipé mọ́sálásí ńlá lù mẹ́ni gbogbo mùsùlùmí lọ nígbà tí irú rẹ̀ bá tẹ̀lẹ̀ kí wọ́n mú sọ láti wá yọ̀ dà púpọ̀ yóò kó mùsùlùmí ọlọ síbẹ̀ ká lọ sí sọ láti yẹn bẹ̀ yọ̀ dà púpọ̀. sábà wá síbẹ̀. ama wọ́n ní ìtumọ̀ pípẹ́ ní dúró alákọ̀ọ́kọ́ pípẹ́ ní dúró kejì tí ń bẹ nù dúró àkọ́kọ́ òun náà ní pé bá ń ṣe ń sẹ́yìn àmà pé sékùsù yẹn tó ti ń kú àbí kò kú so ìdínú tó tún jẹ́ ká pẹ́rù kú náà á tún pẹ́ ní foríkalẹ̀ náà wọn sábà ti rí pé ń ti ń kú àwọn kan máa àwọn tá à ń ka yẹn yọ máa dínkù rògbò wa yọ máa dínkù ìforíkalẹ̀ wa yọ máa dínkù àbí òye wa torí pé afẹ́ ká dé wọ́gbà tí òye ó dè ní. sọ tí kò bá rọrùn sẹ́ni tó síwájú àwọn èèyàn láti ṣe sọ láti yẹn ike kọ́ ka lórí torí pé kò má lórí tó burú kó kí alukurani lọ́wọ́ tó bá gbẹ́ nìkan bẹ tó ń bá ma lórí ń dáa jù nítorí wípé ẹ̀yìn tẹ̀má fẹ́ ka odidi àwọn súra yẹn wọ́n bùkátà kájẹ́ pa ha dáadáa ti yánu nítorí pé wàláì kò sí bó ṣe tó náà gbogbo àwọn jẹ̀má sọ wà lẹ́yìn rẹ̀ kálukọ́ gbà tẹ̀síọ́bá láǹfààní àti ṣerú ẹ̀rí ni wọ́n mọ̀ fi yẹ ọ̀làgbára ṣùgbọ́n tí ò bá rọrùn kíkà ni tó ha tó lè kà lórí kò burú kọjá ikú bọ́yá tí súrà tó kù kan bá ń bẹ tí ìmáàmù tó ṣíwájú àwọn èèyàn tó bá jẹ́ kọ́ bá ha súrà tó kù tí èsì a wíwọ̀n yìí báyìí tó bá kà sáré pé ó sì kúrú lẹ́gbẹ̀ẹ́ àwọn súrà táwí ó tún tún ká àbí tó bá mọ̀ míì tí òun náà tún pọ̀ wọlé ó tún ká ká ká ká kó sáà máa ka títí sáà fi pẹ́ ní dúró yùn kó tó di kó ṣe rúkú alákọ̀ọ́kọ́ kó tó ṣe sẹ̀mí Allah liman hamida kó tó bẹ̀rẹ̀ fàtà kó tó ka àwọn sùúrà tó tún gùn tó bá parí rẹ̀ kó tó ké tó tún tẹ̀lé kó tó ké tó tún tẹ̀lé sáta fi rí pé kí ni adóògùn gan. nítorí pé èyí tá a bá lè ṣe àní filẹ̀ torí èyí tá a lè ṣe tẹ̀lé yìí amòtútù báyìí. lẹ́yìn eléyìí oríṣiríṣi nǹkan náà Nabi sallallahu alaihi wasallam rí nínú salatul kusufi salatul kusufi tó ṣe oríṣiríṣi nǹkan lọ́nà fi hàn. sọ̀kánà bíi ṣe bí àwa fa yọrọ máa là nàrọ orin táwọn ò rí wọ́yẹ sùmáwó máa là nà sùmá ó sì ń gbọ́ òun táwọn ọ̀gbọ́ wọ́yẹ àlẹ́mú máa là nà àlẹ́ ó sì má òun táwọn ọ̀mọ́ torí ẹ̀ táwọn múmi ní bá gbọ́ nǹkan sọjá pé wọ́n yá lọ́pọlọ tiwọn àti bọ́lá ọ̀sẹ̀ sàwátà àti ẹ̀mẹ́sàkín à ń wò pé áwò áwò báwò sẹ̀mẹ́nà wà á mẹ́nà agbọ́ àtìgbà. nínú dáná bí sọlọ́lá àṣẹlá rí nínú sọ̀látù kùsùfù yìí nìkan ọlọ́run fa àlìjẹ́nà àti náà hàn nígbà tí ń bá sọ̀látù kùsùfù yẹn lọ ọlọ́run fi àlìjẹ́nà àti náà ó fi hàn ẹ̀kẹ́ lónù tí ó rí àlìjẹ́nà àti náà èwo la kọ́kọ́ àtọ́lọ́ gbé lọ sí sàmà kọ̀ọ̀kọ́ yé wa ọlọ́run fi àti náà ó fi hàn kọ́dà àti ó gbìyànjú ọ̀nàwọ́ ọ̀fẹ́ ká èso yẹn wọ́n fi lẹ̀ torí pé yọ tako tó wá nínú àdéhùn kòlìsí wípé a'adadtu fil jannati li'ibadi ma la 'aynun ra'at wala udhunun sami'at wala khatara 'ala qalbi bashar wọ́n ti pèsè nínú àlùjánnà nínú àwọn àdẹ́ra. eléyìí tó ṣe pé ojú ò rírú ẹ̀rí etí kan ọ̀gbọ́n nípa arú ẹ̀rí kò tí ẹ̀rú wúyẹ́ lọ́kàn ẹnìkan rí níbi tó dáadé. a sì wa látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma àtàwọn míì nínú àwọn olùmọ̀ wọ́n ní kò sí kankan nínú tó wà lálùjánnà tírú rẹ̀ ń bẹ́ńlẹ̀ ayé àfikọ́jẹ́ kórúkọ wọn lọ́pàpọ̀ kò sí nǹkan tí ń bẹ lálùjánnà sísè ń bẹ ní tírú rẹ̀ ń bẹ nílé ayé àfikọ́jẹ́ pé kíni orúkọ wọn lọ papọ̀. so anabi sallallahu alaihi wasallam ní kọ́dà mọ́ fẹ́ ká èso kan wá nínú àwọn èso àlìjẹ́nà nítorí kóun lè bá àfihàn wá ṣùgbọ́n kọ̀ padà ká kọ̀ padà ká ó sì tún rí àwọn ẹni tí à ń jẹ nínú náà nínú sọláàtì yẹn anabi ló ń fa gbogbo nítorí yẹn kò pé kọ́ máa ronú pọ̀ lọ́ọ̀ nínú sọláàtì. kò pé kí èrò rẹ̀ lọ síbòmíì sẹ́mi kó àwọn aláìrí nǹkan kan ìrònú gbogbo nǹkan láàmú àrò sòṣùgbọ́n òun tó ti pé rí nǹkan kan kò ti torí rẹ̀ gbé rònú rẹ̀ lọ síbòmíì ó rí àwọn ẹni tí à ń jẹ nínú náà ẹnìkan wá ní ọ̀dà láìpẹ́ yìí náà ní béèrè ó ní ìgbà tó ń sọ pé ànábi sallallahu alaihi wasallam rí ná ó sì rí àwọn ẹni tí wọ́n so ẹni tó ń so ọyàn rẹ̀ kọ́ ẹni tó jẹ́ pé òórùn kan jáde látàbẹ́ rẹ̀ ẹni tó jẹ́ pé ẹni tó jẹ́ pé bó ló ṣe rí wọn táwọn èèyàn ti wọ náná ni sẹ́mi pé ibi tó náà ti rí béèrè nu nítorí pé kò sálìjánà ká tó kú kò sì síná ká tó kú ṣùgbọ́n àmì náà sálìjánà ti ń bẹ fáwọn tó wà nínú sàárè bẹ́ẹ̀ ni báyìí náà bí ti sọ pé òun rí nǹkan náà lórí bó ti ṣe sọ pé òun rí nǹkan lórí kí ló ṣòro fọlọ láti fi àwọn ọmọ náà kó fi wọn sínú náà fi hàn nábì sallallahu alaihi wasallam fáwọn nù bí yà ń ṣe ń jẹ wọn bí wọn ṣe ń kéènù tó ṣòro fọlọ ni kò ṣòro fọlọ wọn padà wá wọ lẹ́yìn ọ̀rẹ́ yìí náà o. ànábì rí nínú ná ó rí obìnrin kan takhdishuha hirratun tí ológbò kan sísá jaajẹ tí ń jaajẹ tí ń jaajẹ tí ń fè ha tí ń fẹ́ yín jájẹ́ kí lóbìnrin yìí ṣe tó fi jẹ́ pé irú eléyìí lọ́tọ́ sí rọ́bà kọ́tà nítorí pé síso ló so ológbò yìí mọ́lẹ̀ hàtà máa tẹ júwà títí tẹ̀bi fi pákú wà áṣà tó ń gbẹ fi pákú wọn náà múra sí i àbí kọ́ ọ sọ́ra ó ní olóńgbò lásán ni ó ti jẹun tó jọ márùn-ún mí ní fún lóúnjẹ ni torí kéènì ó pẹ́ran jẹ́ nù sásùn ṣé ẹran tó wá kó jẹ́nu sàásùn lè máa ṣiṣẹ́ nu rẹ̀ fúnjọ́ márùn sòfin ni yóò rí àbúrò kú gan bí ò ti ẹ̀ rí bàbá ẹja bẹ̀rù ọlọ́run o ẹnìkanu olóńgbò ní kóyà jẹ́ yìí sísọ tó so tó ń gbẹ àti bí paku bákan náà anábì torí amr ibn malik nínú náà yajurru àmàhàwò tó ń fa ìfun rẹ̀ ká nínú náà. kí ló ṣe wakana awwala man ghayyara diina ibrahim ó là kọ́kọ́ ẹni tó yẹ ẹ̀sìn anabi ibrahim padà òun ló yí tawhid padà ní jaziratul arab ìyá ń jẹ nuna ó ń fa ìfun rẹ̀ ká nínú náà wọ́rọ́ àfihà sáré kọ́lhájj yóò àjẹb anabi tún rí àwọn ẹni tí máa dáhùn alálàájì lọ́nà. fama dala la adi lọ́nà gbowó lọ́wọ́ wọn anabi tún ríru wọn tí yà ń jẹ wọn síbá ti sọ ibi sáájú kó tó di pé àwọn ẹni tí wọ́n ṣèjọba Saudi Arabia yìí wọ́n rí ìjọba abẹka kò sẹ́ni tí ó lọ sí hajj nínú kọkàbalẹ̀ majority ẹni tó bá lọ fún ìtaàbà lórí mú bọ̀ wálé àwọn dánadáná nínú àwọn lárúbáwá. táwọn alálàjì bá ń àwọn alalaji wọn àwọn jama alalaji báyìí bẹ́ẹ̀ làwọn olè náà làwọn náà wọn. wọ́n pé ẹ̀lì wá sí hajj lápá láyé ìgbà yẹn ràkúnmí ẹsẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan kan làwọn èèyàn ń gùn wá ẹ̀lì hajj ẹ má mú nǹkan lọ́wọ́ tẹ palẹ́sì fúnra yín lówó ló ń jẹ nǹkan kan àwọn wọ́n wá àtàkì àwọn alálàájì láti gba gbogbo dúkìá ọwọ́ wọn so irú eléyìí ni wọ́n máa ń ṣe kódà gan wọ́n máa àtàkì wọn nígbà tẹ́ ẹ bá lówó kọjá pé ẹni tí wọ́n bá rí múnú yín wọ́n sì lọ jẹran rẹ̀ àìmọye irú rẹ̀ tó ṣẹlẹ̀ nítorí pé àwọn ìpinnu sahara làwọn ń gbé àwọn olóúnjẹ àwọn òní kankan so ẹ̀yin ẹ̀yin ní ìsìn ẹsìn jẹun ẹyó ẹ̀yin táwọn bá jẹran ẹ̀yin náà kí ló burú. bá a ti sọ gbẹ̀ngbà tí malik abdulaziz rahimahullah èyí tó gba gbogbo Saudi tó sọ di kọ́ńtì kan náà nìsín nígbà tó gbàjọba títí tó tún gbadé Hijaz Mecca Medina Jeddah Taif Yanbu' gbogbo àwọn àyẹ̀yẹ ni wọ́n ń pè ní Hijaz tó nígbà tó gbadé bẹ́ẹ̀ àwọn alálàájì wọ́n mú ẹjọ́ wá bá wípé wọ́n dá wọn lọ́nà wọ́n wá pe gbogbo àwọn olórí ẹ̀yà kọ̀ọ̀kan náà lárúbáwá tó mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ yẹn ẹran ti pẹ́ni tó wá sí hajj àlejò ọlọ́ọ̀ni àlejò ọlọ́ọ̀n ó sì lẹ́tọ̀ọ́ sí ká pọ́nlé ẹ má tún dá wọn lọ́nà máa o ẹ má tún dí wọn lọ́nà máa o torí kẹ́yìn náà má bàa rí ìbínú ọlọ́wọ́n bá tí wọ́n dí àlejò rẹ̀ gbogbo lórí ẹ̀yà kọ̀ọ̀kan wọ́n sì pọ́n wọn lé gán wọ́n kó ẹ̀bùn fún wọn jọjọ ẹ sọ fún àwọn ọmọlẹ́yìn yìí o ẹ jẹ́ wọ́n fi àwọn alálàájì lọ́rùn balẹ̀ o kó wọn máa rí sí ọlọ́run tí wọ́n wá sí sí o nírọ̀rùn wọn làwọn gbọ́ àwọn sì gbà àwọn ó jíṣẹ́ fáwọn tó wà lẹ́yìn àwọn. gbà tó di ọdún kejì awuyewuye tún dé wá bá alimalik abdulaziz malik abdulaziz wá ránṣẹ́ nìsín pé kó tún bá wọn pin gbogbo lórí àwọn ẹ̀yà wọn á rò pé bíi tètè mi káwọn tó gba àwọn ẹ̀bùn wọn á ní kí wọ́n wọlé kí àti gbogbo wọn wọlé wọn á ní lẹ́sìn àpèyàn apanyínlé àrògbé ẹgbà lẹ́rọ̀ àdìpẹ́ ẹ̀ tún fi àwọn alálàájì lọ́rùn balẹ̀ a kẹ́mi ológun àwọn akọ́là ń ṣe àwọn ọmọ aláìgbọ́rọ̀ ni nínú àwọn ẹ̀yà wa nǹkan kan kò burú torí káwọn ọmọ aláìgbọ́rọ̀ wọn lè bá a gbọ́rọ̀ a gbọ́dọ̀ bá àwọn ẹni tí ń gbọ́rọ̀ wì náà bẹ́ẹ̀ kọ́lẹ̀ ń sè ọba ni wọ́n fẹ́ gbogbo wọn lórí wọ́n fẹ́ gbogbo wọn lórí lọ tí bàbá ti mú ọmọ ẹ̀yẹ ní ká gbalétí ọmọ bàbá ẹni ò rí ní kọ̀ọ̀ wọ́n á gbókùn wọn jáde gbogbo kàbílà kọ̀ọ̀kan wá gbé òkú olórí wọn kárùkọ lọ sùn látijọ́ òfin ẹnìkan dá tó dùn dáadáa jùlọ náà eléyìí wọ́n pè ní mẹmbàbí siyasa ti shar'iyya sẹyẹ wa ẹhẹn tó bá jó lórí ọpáyàn kò sì ní jẹ́jọ́ fún wájú ọlọ́jọ́ ọ̀gbìndà òkèèyà ojú yọ àwọn kò tó do lórí kejì kó ọmọ apáyàn so nítorí di eléyìí báyìí torí ká pa èèyàn mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ilé ayé olójúkọ́ láyè ọ̀sán àbí ọ̀sán ọsàmàlà ẹni tó bá ti jẹ bàbá rẹ̀ rí oní oróyìn ẹnìkan ròyìn fún wa bí bàbá òun ṣe jọkàn náà ẹjọ jẹrin yẹn rí kí wọn lọ dáná wọn dáná àwọn alálàjì àwọn alálàjì yẹn jára Turkiya àwọn tí wọn ò dáhùn ò lè ságbé tí wọn mú wọn làwọn bàbá àwọn jẹra wọn ìwà burúkú ẹni tí wọn á tẹsí á jẹ kó àwọn lẹ́ẹ̀ máa dá lọ́nà. ثاني إن الله لا يزع بالسلطان ما لا يزع بالقرآن ثاني عثمان quran bẹ́ẹ̀ ni Uthman sọ ọlọ́run máa ń tara àjọba gba àwọn àwàkiwà lọ́wọ́ àwọn èèyàn ní ìtòsí pé tábà ní ká máa ka Al-Qur'an tí wọ́n létí lásán wàhálà ìwọ̀n ní filẹ̀ àtijọ́ náà láti sọ pọ́tí mímu ọ̀dá náà sọ pé ọlọ́run sọ pé innamal khamru wal maisiru innamal khamru náà àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn sọ pé ó pẹ́ mú yọ jẹ gbọgbọ́rin ẹlòmíì òrò péré ni ẹtí wọn bá mú wọn kàn fún wọn jọ júmọ àní bí wọn ti parí sọ láti ẹ bá ti lọ ẹyẹ yẹn o nǹkan ìrànwọ́ kan wà o wọn kàn gbé bẹ́ǹchì láwa ni kíni ó ṣẹlẹ̀ wọn kàn gbé kálukú sọ ẹni tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ fún lójú gbogbo dúníà ẹ dàpọ̀ yóò rí lọ tí yóò túlẹ̀ àbí òní túlẹ̀ ẹ sọ̀rọ̀ Usman nù kíkọ́ lọ́ọ́ máa tara olórí. ìyìn máa fi gba ìgbàkúgbà lọ́wọ́ àwọn èèyàn bí ètò tá a bá dá wọn dákẹ́ ẹ máa gbọ́ wáàdì ẹ máa gbọ́rọ̀ lọ ẹ wọn gbọ́ tí wọ́n tó bí ọ̀la ti ń gbọ́. <laughs> eléyìí jẹ bó ti jẹ so anabi ó tún rí àwọn tí máa dá àwọn alálàájì lọ́nà àwọn olè tí máa jẹ́rù alálàájì tún rí wọn sọ yẹ pé wọ́n jìyà nínú náà tó máa ń sọ̀rọ̀ lẹ́yìn náà فخطب بهم خطبة بليغة ọwọ́ abá wọn sọ̀rọ̀ lọ́nà tó ṣe é gbé ó dópinpin. nínú ọ̀rọ̀ táwọn èèyàn rí ha nínú ọ̀rọ̀ táwọn ẹbí sọ̀njọ́ yẹn ó ní. فإن الشمس والقمر آيتان من آيات الله ẹ rí dájúdájú oòrùn àti òṣùpá àmì méjì ni wọ́n jẹ́ nínú àwọn àmì Ọlọ́run àmì méjì ni méjèèjì jẹ́ nínú àmì Ọlọ́run wọn kì í sọ Ọlọ́run dípò fẹ́ẹ́ máa sìn wọn o ẹgbẹ́ tí àwọn ti ń sí òrùn gẹ́gẹ́ bí àwọn kan ní India ní Hind àwọn kan wà ní Hind India tó yẹ pé àwọn òrùn ni wọ́n máa ń sìn àsìkò tó òrùn bá ń yọ gangan wọ́n forí kalẹ̀ fún àsìkò tó máa ń wọ̀ gangan wọ́n forí kalẹ̀ fún ìdí nì sanabi sọlá ẹ gbọ́dọ̀ ṣe sọlá nígbà tó òrùn yọ ẹ gbọ́dọ̀ ṣe sọlá nígbà tí òrùn wọ̀ nítorí pé òrùn máa ń yọ ó sì máa ń wọ̀ bẹ́yìn na kọ̀rọ̀nẹ́yì ṣètọ́ láàrin ìwo méjì tá ṣètọ́ nìní torí pé tóun bá ti fẹ́ yọ àṣetán náà lọ dúró níbi tóun ti yọ ìhó rẹ̀ méjèèjì ó wà lọ́tún yọ wà lọ́sì gbogbo àwọn tó máa ń forí kalẹ̀ fóònù gbà yẹ yọ wà sọ pé òní wọ́n ń sìn sẹ́wọ̀n káwọn náà mùsùlùkù náà ni wọ́n òòrùn ni wọ́n forí kalẹ̀ fún àṣetán náà sọ pé òun lolúwa wọn bẹ́ẹ̀ náà ni ti máa ń wọ̀ torí ẹ̀ lànà bisalòlá àṣẹlẹ̀ ó ti gbogbo ọ̀nà tó lè gbé ni lọ sí di ṣírk ìlọ́pàá ló fi sọ pé ẹ gbọ́dọ̀ ṣe sọ́láàtì nígbà tí òòrùn yọ ẹ gbọ́dọ̀ ṣe sọ́láàtì nígbà tí òòrùn wọ̀ àmì ọlọ́run ńlò òrùn nínú àwọn àmì tí ń tọ́ka sọ́nà ńlò nínú àmì tí ń tọ́ka sọ́nà ńlò òṣùpá. la yakhsifani li mawti ahadin wala li òye wọn kì í sápamọ́ nítorí pé ẹnìkan kú àbí pé fi ń pa àwọn èèyàn lẹ́nu máa ń gbà sọ pé ọmọ rẹ̀ tó kú lọ́fà ni nǹkan yẹn fi ó túmọ̀ sí pé ọgbọ́n tó ti pọ̀ jù èyí tẹ̀ ń ṣe sọ̀sọ̀kúsọ̀ ká tẹ̀ ń pọ́n wa ló kú àbí òye <laughs> ẹ wà lẹ́bi wọ́n wá fi píríncípù tó fẹ̀ kó fi lélẹ̀ ó ní wọn kì òye wọn kì í sá lọ nítorí ikú ẹnìkan sẹ́wọ̀n kí tọ́mọ rẹ̀ náà ti wọ̀ bẹ̀ náà wọ̀ bẹ̀ jíjọ́ gbé ndàlù kìí àmọ́ lè ṣe pé ẹnìkan kú níjọ́ tí àbọ̀ máa ń jọ wọn bí nǹkan mi lásẹ̀lẹ̀ oyè òrùn sá lọ ni á ó ti fi hàn kó ọmọ abú ni torí oyè òrùn ọ̀sà déédéé sá lọ kò túmọ̀ kìí sápamọ́ nítorí ìsẹ̀mí ẹnìkan àbí torí ikú rẹ̀. fẹ̀yìndà ọ̀rọ̀ èyí tó ń darí torí náà gbogbo gbàtẹ́ bá ti rí ìṣẹ̀lẹ̀ yìí o fẹ́dùrú lọ ẹ máa pe ọlọ́run wọ́kẹ́ bẹ́rù ẹ máa gbọ́dọ̀ tóbi wọ́sọ̀lù ẹ lọ sí sọ̀lá àwọn kẹta àmà ṣe nù. fẹ́dù ọlọ́ ẹ máa bẹ lọ́wọ́ ọlọ́mọ pa wá rún o ọlọ́mọ wo ìṣesí àwọn àgọ̀ láàrin wa kó fi wá pa wá rún o ìwọ ọlọ́run ìwọ ọlọ́ba tó tóbi ju Allahu Akbar Allahu Akbar Allahu ẹ máa lọ sí mẹ́sì kẹ lọ sí sọ̀rẹ́ wàtàkọ́dọ́kù ya ummata Muhammad ẹ ti máa ń ṣe sàrà ẹ̀yin jọ anabi sallallahu alaihi wasallam ètò pé kámẹ́rà lágbè o níta máa ṣe wọ́n lọ́ọ̀hìn mo fọ́ lọ́wọ́ bá búra má àhàdùn mìíràn má àhàdùn àgbẹ̀yẹ̀rù mìíràn wọ̀ kò sẹ́ni tó jowó ẹ̀sìn ọlọ́ọ̀tọ̀ lọ kò sẹ́ni tó jowó ká pa òfin ọlọ́wọ́ bá mọ́tọ́ lọ. sọ̀rí di eléyìí ìyẹn ni pé ẹ̀ ní sẹ́lọ̀ àyàfi kọjá wípé ọlọ́run ọba bó ti ṣe ń jowó ẹ̀sìn rẹ̀ tó ó kórìíra tẹ̀sí o kò síbà àti lè gbára ta tó lórí ẹ̀sìn ọlọ́run tí ó dàbí bọ́lọ̀ ti kórìíra kéèyàn sẹ̀ ọ́ torí kò sí ti lè ẹ̀sìn ọlọ́run tí ó tó ọlọ́run torí ẹ̀ ọlọ́run kórìíra pé kẹ́rù ọkùnrin kan ṣe zìnà àbí kẹ́rù obìnrin kan kó ṣe zìnà ẹ̀yin jọ Muhammad wàlláhi mọ́fọlọ́nbura law ta'lamuna ìbá ti kẹ́ ẹ̀ máa ń tí mo máa ní ẹ̀rín díẹ̀ lè bá máa rí o wọlé baqaytum kathira lè bá sì máa sunkún pọ̀ báyìí eléyìí ń bẹ nínú kẹsí anabi sallallahu alaihi wasallam sọ anabi tó sọ pé walaqad ra'aytu fi maqami hadha kulla shay wa'idtum bihi gbogbo ntọ́nà sàdéhùn rẹ̀ fún yín dáadáa ni mo rí níbi tí mo dúró yìí dàbí ti sọ̀lá. حتى لقد رأيتني أريد أن آخذ قطعة من الجنة حين رأيتموني أتقدم ولا mo rí i pé mo fẹ́ já èso kan wá fún yín láti inú àlùjáná nígbà tẹ́lẹ̀ tí mo rìn síwájú nígbà tá à ń bá sọ láti lọ mo fẹ́ já jahannam ni mo rí náà o yahsimu ba'daha ba'da sápá kan rẹ̀ kan. re ná ná hina ra'aytumuni ta'akhkhar nígbà tẹ̀lé tí mò ń sún mẹ́yìn tí mò ń sún mẹ́yìn tí mò ń sún mẹ́yìn jahannama lọ́rọ́ lura wọn. nínú riwaya kan wa ra'aytu an-nar mo rí iná o falam araka al-yawma manzaran qattu afda'u minha síwájú òní ẹ̀rí nǹkan kan tó báyà lẹ́rù tó tó sì burú rírí tó subhanallah ọlọ́dà kò má sí wa lọ́ọ́ máa Wara akthara ahli an-nari an-nisa wọ́n ní pé n tó pọ̀ jù nínú nítorí kúfúrú wọn kúfúrú léde Lárúbáwá ó lè túmọ̀ sí nǹkan púpọ̀ ó lè túmọ̀ sí pé èèyàn bo èso mọ́lẹ̀ àgbẹ̀ nígbà tágbẹ̀ bá gbìn ọ́ ẹni tó fẹ́ gbìn ó ti kàfárà nù ètò kọ́ kàfárà bí láyọ̀ ó ti bo èso mọ́lẹ̀ nù sọ̀tà bá mi léyìí ọ̀kan nù bákan náà kúfúrú ó lè já ìmórí eléyìí tá à ń pè ní kófúrú anáàmà àìmórí kófúrú sì lè jẹ́ juhud àìgbọ́lọ́ngbọ́ gbàtà nàbí wa sọ pé yẹ fúr wọn máa ń ṣe kèfèrí kíìlà àwọn tàbí wa béèrè torí àwọn ọ̀fà yìí lẹ̀ fún wa láti máa jẹ́ pàwọn aláàmà ronú àwọn tàbí wa ní ayẹkufurna bila sọlọ ni wọn ń sa ìgbàgbọ́ sí ni paul anamini rárá o yẹkufurna làásìr wọn máa ń sa ìmòrè sọkọ wọn máa ń sàyìn mo retí bàgbé pọ̀ ọkọ náà lọ ń gbọ́ yẹn o njẹ́ ó de kó bí ọkọ nu náà nìyẹn o ọmọ tó wí fọkọ ọ̀rọ̀ lẹ́yìn o ọmọ tó sọ fún pékin irọ́ lásán olóṣègbè mọ́tò sí ń dìbà ẹni òun kò sórí fún mi jọjúmọ́ níjọ́ tí ọba fẹ́ràn jẹun ẹni kò fẹ́ràn mẹ́ta jẹun kò sórí fún mi rí abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o. ìní ṣe sábàbí tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi pọ̀ nù náà. wọ́n yẹ fúrúnà ẹ̀sán gbogbo dáadáa tẹ́ bá ṣe sí wọn fún ọmọ orí. kọ́dà anábì ni lọ́wọ́ ahsanta ila ihdahunna ad-dahra kullah sọ́ba gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe dáadáa sọ́kàn nínú àwọn obìnrin. thumma ra'at minka shay'a sọ́wárí nǹkan kan lára rẹ̀ tí ó dùn máa. qalat ma ra'aytu minka khayran qat ó ní ìrírere kán lára kí ni ìwọ ta ọbọjọyìn subhanallah tó àǹfààní tó àánú ilé ìpọ fọkùnrin fóbìnrin àǹfààní tó wà ń bẹ fóbìnrin ni pé wọn ní táwọn obìnrin tí wọn ṣe tí wọn fi pọnù náà ni ìwọ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sórí ire tí ọfẹ sórí ibu Ọlọ́run mẹsì ká sórí ibu mẹsì jọ lórí ibu ọbẹ láàrin wa ní tí wọn ní wọn ṣe tí wọn fi sórí ibu ń wá jìnnà sí. ń bẹ́ẹ̀ nù àdámọ́ obìnrin àfẹn tí ó bá sì níyàwó tí ó bá sì jẹ́ màmá ló gbogbo àwọn màmá ló bí wa tí ó sì lẹ́gbọ̀n aláàbúrò lóbìnrin ẹ̀rí pé àwọn ìsábà amòrè ìsábà amòrè àfẹn tó lọ́n bá sànù ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí wọ́n jáde ń jáde pé obìnrin tó pọ̀ jù ni àwọn kan wà tó yẹ kó wọn ní ṣubú sínú àṣìṣe so kéèyàn kéèyàn máa dúpẹ́ fọlọ̀ kéèyàn máa dúpẹ́ fọlọ̀ bẹ́ẹ̀ rí jẹ bẹ́ẹ̀ rí jẹ dúpẹ́ fọlọ̀ lópin ìgbà ti jẹ́ mùsùlùmí torí mùsùlùmí gẹ́gẹ́ ní bisimilá àdìsílẹ̀ sọ nǹkan ìyàlẹ́nu lọ́rọ́ rẹ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí yóò dúpẹ́ fọlọ́ yóò já sórí táyì dáadáa bá ṣẹlẹ̀ sí yóò ṣe sùúrù yóò já sórí. lẹ́yìn náà rántí ọkọ tó tó tó tó fẹ́ yẹn fúnra ara rẹ ló dìklẹ́ fẹ́fẹ́ ló fi wà lọ́dọ̀ rẹ̀. lánàá nígbà tọkùnrin yẹn bi pé sọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀fẹ́ sọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀fẹ́ ìwọ náà ń kọ́ sọ́ọ̀fẹ́ ó lóun fẹ́ ọ ní tí wọ́n fi máa fi tó ọmọ àti lónìí kọsọ fún wọn fọọsì rẹ kọsẹ tó fọọsì rẹ tó o sì rí orí bó ti ṣe wà fìlà hawla lahu wala quwwata illa billah miskin fáláìní ni àmọ́ ń bẹ lọ́n wípé kí miskin náà padà di ẹni tí ó ní orí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ jọ ń gbé kí lọ́ wá dé tóbi wá jẹ́ pé jojúmọ́ ilé onílé lọ́mọ wò tó fi ní kàtí ẹkún àìmóore ibi tó ti bẹ̀rẹ̀ nu tẹ bá kọ́lé ní ìsìtẹ́yìn wà lé pẹ̀lú ìyàwó yín kò ní máa wọ àwọn ẹni tí ọkọ tí wọn ò tí ì lè kọ́lé àwọn ẹni tó jẹ́ pé àwọn ń gbé ilé tó jẹ́ pé masha allah la quwwata illa billah ni ọmọ rí nígbà tí ọkọ bá wá jí láàárọ̀ ń sanko ń ṣe kínní gẹ́gẹ́ ṣe lé ní ọkọ dákun á dá mi lójàre tí kì í wá ṣe lé ètèmi tí mo kọ́ náà ṣebí lé àbí ètè lé yọ̀ọ́ mọ̀ ẹgbẹ́ ọ̀lọ́wọlé dáhùn èèyàn gbọ́tọ̀ ń tan ara rẹ òtún gbẹ́ran wá ní ẹ tipátipá ló fi five hundred bá sófin rẹ wá nígbà ọkọ tí wàá gbé ọkọ sọ ọbẹ gbé kéwìn rẹ àwọn olóńgbò tá a sì lẹ ra wá fún ni àbá wa sòfin ọmọ ọgbọ àwọn míì tó yẹ pé wọn ń pa wọn ń pa gùtàn lójoojúmọ́ àbí ti pa màálù lọ́sẹ̀ọ̀sẹ̀ sẹmu kíkà lóku kọ́nà wọn bá ti ṣe fún lágbára mọ lè yọ ń fẹ́ ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. سوريا dúpẹ́ fọlọ́n lórí ètò ọ̀bá ara rẹ nù ẹ̀ nítorí pé o ò ní tó ọ̀bá mà ti dúpẹ́ fọlọ́n o ò ní sáláì sáná yà fúnra rẹ láyé àti lálùkìyà àìmúrin àwọn ilé obìnrin kúrò lọ́dẹ ọkọ gbàtí wọn bá rí pé bóun ṣe ń forí ṣe tọ́ǹpù ọrùn ṣe kò sí ẹsẹ kò sí ẹkú ṣẹ ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rí ọlọ́wọ́ máa fi ọ̀pọ̀ rọ́pò ọgbẹ́ ọ̀fẹ́ sunu dúdú ní bí ẹni tí wọ́n so pa ọkùnrin náà bẹ̀rẹ̀ sí ní rí a ẹtún àwòlọ là kìá torí ẹ bẹ́ẹ̀ náà lọkùnrin ẹ̀kọ́ tó wà ń bẹ onáníkó àti mà pípa àwọn obìnrin máa ṣe bí wọ́n ti ṣe wíyàn kọ wá yẹ kó adé kó gbogbo ọ̀rọ̀ tí o tó nǹkan làwa náà wà máa yarí láfa àfikọrí torí pé ogun àgbọ́tẹ́lẹ̀ ìparọ̀ tó bá gbọ́n ànábì ti kọ́ alẹ́ kọ́ ọ̀hún àsìkò tó ń lọ fẹ́yàwó tó ń dunnú tó ń ṣe kínní kan wípé màláìka lọ fẹ́fẹ́ pé kò ní sẹ ẹ kọ́dà obìnrin yí àgbẹ̀ kọ́dà obìnrin yẹn só bẹ́ẹ̀ so àsìkò tó bá wá fẹ́ àwọn sí tọ́wọ́ rí pé àwọn àwà kan wà àwọn àwà kan wà sẹ́yìn sọ fún wa igbe wọn máa ń sàì mórí wàá wàá sùúrù torí àti sùúrù yóò ti kẹ́ pẹ́ fúnra yín torí pé kìí ṣe tó ti gbọ́ tẹ́lẹ̀ pé gbogbo ayé rẹ ló fi ṣe dáadáa sóbìnrin yẹn rí wàá bùkẹ́ lọ́dọ̀ rẹ ńjọ́ kan kí ni ọ̀sọ́ òun orí rere lọ́dọ̀ mi ló bí ma sáwalẹ̀lẹ̀ èyí tẹ́ ti bí lé bàbá ẹ̀ sẹ́wọ̀n fún àìsàn bí ma lé bàbá wọn sọ́mọ wọn bí sẹ́wọ̀n náà ti mà ẹ̀ ètò bí ma lé ọkọ ló ṣe kí ni orí ni àbí èso rí à orí tó ga torí ẹ̀wọ́ náà ó ti fọ́ wọnú ọ̀hánimọ̀ yarí lórí nǹkan tí ò sí kan àbí òyọ́ ẹ ó gbọ́ kàkà lẹ̀ ọkà ọkà da ọkà gbomi lọ́dà sí ọ̀la kò burú ẹ̀bẹ̀ wù ní ọlọ́ pààrọ̀ rẹ̀. èdèpé àbójú ẹ pọ́ àbí kíkà àtúwé òbí ọ̀sọ̀ pé àbí tiẹ̀ gan. ọjọ́ ìbò ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. ọlọ́lọ́wọ́n ti ránṣẹ́ sùn o pípé wọn ó ṣe fìtínà fún wa nínú sàárè wa o. fìtínà yìí yóò sún mọ́ àfikọ́ jẹ́rú èsì màsíhì dàjáàlì tí wọ́n wá fojú àwọn èèyàn rí ọlọ́run dákun ṣàánú wa. ẹ̀yin náà sì ní ká tó sálámà allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masihi dàjáàlì. wọ́n ní wọ́n wá bẹ́ẹ̀ nìkan nù wa fìtínà náà ní béèrè bá fìtínà náà ní béèrè ó túmọ̀ sí pé ìbéèrè tí wọ́n fi wá nù sàárè tí kálukú wa ti mọ wàláì wàhálà ńlá ni. ìgbà tó o bá dàn oríire nu àmínú tí ó ti fi hàn pé jọ̀gbìn náà kìí àmà àlìjáná tọ́ ọ bá kùnà àmínú pé tiẹ̀ ti bọ̀ báyìí. torí ẹ̀ ó ní wọ́n wàá bá wa nu sàárè wa wọ́n máa bi wá léèrè báyìí náà láti gbọ́ kìí ṣèdánwò tí wọ́n gbé pamọ́ kìí ṣe tí wọ́n gbé nu íńtánẹ́ẹ̀tì wọ́n ti jí kó so ìdánwò tí jọ̀gbìn náà kìí àmà àti nu sàárè gbogbo ẹ̀ ló wà clear kọ́ ọ máa kọ́ ọ wá bó ṣe dáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́ ma ilmuka bi hadha ar kí lọ́ọ́ mọ̀ nípa ọkùnrin yìí ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam onímọ̀mìnì àbíkọ́jẹ́ pé ní anabi sọ ní pé ẹni tó lámàdájú òun sọ pé òun ni muhammadu rasulullah ja'ana bil bayyinat àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó múnádóko ló mú wa fún wa wal huda àti ìmànà fa ajabna àti dalóhùn wa amanna àti gbàgbọ́ wa taba'na àti tẹ̀lé tiẹ̀ bẹ́ẹ̀ ló òdodo ọ̀sọ̀ kò wá sí rọ́ kò sí rọ́. torí pé wa ọ̀dà lóhùn ò ní sọ ẹnu rẹ ọ̀rọ̀ pàkàtọ̀ mbẹ gbọ́ ò ní rọ́rọ̀ wì tiẹ̀ ò lè rọ́rọ̀ wì fún ta ni sáyìn wọ́n wá sọ fún yín pé máa sùn lọ́lẹ́ ní rí àwọn àbá náà máa sọ̀rọ̀ kan àbá ti máa ń wáyé wọ́n ní ẹ̀dìdì ẹ̀dìdì ọlọ́kírun nítorí pé oorun tilé ayé eré ni àsunara di àyíwá. màlẹ́kà ọmọ sọ fún ọ pé nam saliha máa sùn lẹ́ni rí subhanallah. so ó túmọ̀ sí pé ẹni tó bá ti ní ẹni rí nù sàárè. àwa ti mà tẹ́lẹ̀ náà ká tó bí ọ túmọ̀ tó fi lè parọ́ nù àti mà tẹ́lẹ̀ náà ká tó bí ọ in kunta pẹ̀lú dodo ìwọ jẹ́ kankan olùgbàgbọ́ òdodo sọmọlẹ́kọ̀ọ́ jẹ́rìí fún ọ bẹ́ẹ̀ wa amal munafiq ṣùgbọ́n munafiki alágàbàǹgebè aw qala al-murtab àbọ̀ sọ pé ẹni tó ṣe pé ròyìnròyìn tàbí ṣùgbọ́n ìbẹ̀lọ́kàn rẹ̀ ṣe bọ́yá ìsìláàmù sí lọ́nà ó ti ẹ̀dì mọ́jọ́ náà irú àwọn tí irú rẹ̀ ń dà láàmú àbí munafiki tí ó fi hàn àwọn èèyàn ní ìsìnkú mùmínì lọ walakin fil haqiqa huwa kafir fa yaqul nígbà tó bá bí wọn léèrè nípa anabi sallallahu alaihi wasallam wọn sọ yìí pé la adri èmi ọmọ o ọkùnrin tẹ́ ń béèrè ń parẹ́ èmi ọmọ ń parẹ́ o sami'tu an-nasa yaquluna shay'an faqultu èmi gbọ́ táwọn èèyàn sọ kankan èmi náà sì bá wọn wí mi ò mọ la ilaha illallah ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ torí di eléyìí ibi tá a dùn sí ni lónìí ọlọ́run ọba dàkùn ràn wá lọ́wọ́ ṣàánú wa ṣé wàá lọ́kàn nínú ẹni tó fàlì jẹ́nà sí kẹ́ wọn ṣàánú wa ṣé wàá lọ́kàn nínú ẹni tó fi ṣe kòńgẹ́ àti lè dáhùn ìbéèrè sàárè ọlọ́run ṣàánú wa wọ́n lọ́kàn nínú ẹni tí yóò kùnà yóò forí sápá ṣàánú wa tí ó fún alẹ́yìn kó dáa fún alálùkìyàmù oríjìn wa ká tó kú oríjìn alẹ́yìn kú wa oríjìn wa jọ gbẹ̀dẹ̀ alùkìyàmù subhanahu wa ta'ala wa bihamdik ilaha illa ant

láti sọ eléyìí wípé no testing ọjà tí wọ́n ń tà tí wọ́n sọ pé no testing kọ̀tọ́kára without testing àgbọ̀dọ̀ rà nítorí pé fi hìlọ̀ ọ̀rọ̀rù wal jahala ìṣújú wà ń bẹ̀ ìfowówéwu sì tún wà ń bẹ̀ nítorí pé no testing ó lè dá ó sì lè má dá tí ọba dá ta ló lóko lẹ́yìn ìjà oṣù tẹ̀ alaikum salaam. Thank you.